àwọn tó jẹ́ olókìkí inú wọn méje lórílẹ̀‐èdè nàìjíríà kan má kú. méje nínú wọn bẹ́ẹ̀ tí wọ́n ní star gidi. ṣáà kan ṣe yorùbá àti gbogbo ẹ̀ generally. generally àti ní olórin all olórin entertainment general àwọn tó lókìkí gan-an nú wọn ti méje má kú nú wọn lọ́dún yìí kó kún fàdúrà bọ́dẹ̀ tí wọ́n máa gbàdúrà àwọn kan máa wọ́n máa wọ́n máa wálẹ̀ nínú wọn. nínú wọn. tí wọn ní gbórúkọ wọn mọ́. wọn ní gbórúkọ wọn mọ́ lẹ́yìn náà fún kágídélé láti máa kún fún àdúrà tàbí kó já májèmí tó wà wájú ẹ̀ a ti sọ ńgbà àwọn ẹgbẹ́ ìlú wà lẹ́yìn ẹ̀ pé a máa lókìkí a máa pọ̀ sí kò tí kò tí lówó ńgbà yẹn gbà tá a ti sọ̀sọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin aláròye wà ń bí tẹ́lẹ̀ kọ́ọ̀dù gbogbo ńgbà wọn yẹn kó gbàdúrà gidi àkókò súnmọ́ táwọn ẹgbẹ́ ẹ fẹ́ wá mu mo ní májèmú wọ́n ṣe ń ṣínà fún bọ̀ tó bá gbàdúrà gidi tó bá dá májẹ̀mú yẹn àti sọtẹ́lẹ̀ pé mìíràn ò yìn lọ títí òun lè mìíràn máa fi gùn díẹ̀. àtúnṣe wà bẹ́ẹ̀ kókò gbìyànjú kó já májẹ̀mú. tó bá ti lè já májẹ̀mú yẹn láàrin wọn bọ̀ tó bá já májẹ̀mú yẹn owó ò ní pọ̀ o ó máa wálẹ̀. ṣùgbọ́n mi àgùn. ẹ̀mí àgùn. ọkọ wa ń kọ́. so ẹ a ti sọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́dé kọjá lórí ẹ̀ ń gbà yẹn a ti sọ ń gbà yẹn pé tó solution báyìí ẹ bá fẹ́ fẹ́ kó má jẹ́ ní ní owó lọ́wọ́. tí ò tó rárá. bẹ́ẹ̀ ni a ti sọ́ngbà yẹn. tó ti pé báyìí ló lè gbẹ́dọ̀ ṣe gbà tí ò bá tó tẹ̀lé ẹ ṣáàrí gbogbo ẹ̀ ṣe rí lọ aṣọ fọkọ yẹn náà gbà yẹn ká tún fẹ́ yàwó mi ẹ ṣáàrí kọ́dù ẹ̀ ṣé kò tún fẹ́ yàwó mi sí so bó ṣe ní nìyẹn. tí kò wá lè fàdúrà rèé à ń fẹ́ security à ń fẹ́ kápẹ́ntà ìkúrò lórí àyìnkó fẹ́ tó wù. àyànmọ́ yàtọ̀ nǹkan tó yàn wá yàtọ̀ hmm ó ní nǹkan tá a lè fàdúrà yí padà ó ní nǹkan tá a lè fàdúrà yí padà so bó ṣe rí nìyẹn. so ẹni gbogbo bó ṣe ń dán fún tó ń dùn fún yìí pé àwọn ẹgbẹ́ ṣé mi rè mí àti sọtẹ́lẹ̀ àti sọtẹ́lẹ̀ pé ẹni kan ti wà ń bẹ̀ àti gbé jáde kì í ṣe ni àti gbé jáde nígbà yẹn. ẹ pa ìkòtí sàyè íńtánẹ́ẹ̀tì nígbà yẹn. ẹgbẹ́ ọmọ ni báwọn ẹgbẹ́ ẹ̀ ló ń ṣìnà fún òkè kí a máa kàn sí àwọn olówà lẹ́yìn ẹ̀ pé ẹ̀mí kúkúrú pé kò ní fi bẹ́ẹ̀ lé rẹ́mi rẹpẹtẹ bọ̀ lọ́wọ́lọ́wọ́ tó fi hàn àkókò ti súnmọ́ tó bá já májẹ̀mú yẹn kété kò ní lówó mọ́ o but òkìkí yẹn ò ní pọ̀ rẹpẹtẹ sí tó bá dẹ̀ tẹ́ kó fẹ́ pọ̀ lọ rẹpẹtẹ sí wọ́n máa mú lọ ní inú òkìkí yẹn ló máa bá lọ. ṣe chọ́ọ̀chì ni wọ́n wá lọ ní àbí mọ́sálásí àbí gbogbo ní màdìjà. kó gbàdúrà tó bá kàn sí yín sẹ́ Ah, tó ta ni pé tó ní bàbá bá eh. pé bàbá bàbá wọ àbá ayé àgbáyé. ẹ̀wọ̀n ìgbọ̀rọ̀ wa àti sọ̀rọ̀ sí gbogbo wọn pààyàn nígbà tó jẹ́ pé èpè náà ń ṣe fún gbogbo wa so a ṣe prophet wọn èpè ni gbogbo wọn ṣe tábà sì ti tọ́ fún wọn èèyàn kọjá lọ lórí gómìnà Ondo State tó ṣe ẹ̀jẹ̀ yìí. rotimi lọ́kì ayé láti wá. a ń gbà yẹn pé àwọn àjẹ́ ń pìpìà láti di gómìnà àdìpá àdìkọ́dù ẹ̀ láì fún bí pé báyìí báyìí báyìí ni ọ̀rọ̀ gómìnà tó wà ń bẹ̀ nísìnyí àwọn arábìyàn àwọn àjẹ ti sọ di gómìnà kì í ṣe ọlọ́run ló gbé síbẹ̀ o hmm. àwọn àjẹ ló gbé síbẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ tá a fẹ́ sọ fún tó bá gbà ní o hmm. àwọn yẹn máa béèrè kankan lọ́wọ́ gómìnà yẹn. lọ́wọ́ lóńdó. lọ àwọn àjẹ yẹn gbogbo àjẹ nàìjíríà lásán kò sí tọwọ. kì í ṣọwọ nìkan àá sọ nígbà yẹn bá a ti sọ tí òye gbogbo yín gbogbo àgbẹ̀ nàìjíríà ní nǹkan táwa sọ nípa akérèdọ́lù nígbà yẹn pé tí wọ́n bá fẹ́ béèlì ẹ̀ tó ti ń sìn pé àwọn àjẹ́ ọ̀wọ̀ làwọn ní ọ̀nkọ́ ọ̀bẹ àwọn ọ̀wọ̀ torí pé the whole nàìjíríà àjẹ́ ìlú ọ̀wọ̀ ni leaders wọn. ọ̀wọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so pé àwọn ló lè béèlì ẹ̀ títẹ̀ understanding ni o gbogbo àjẹ́ nàìjíríà ló ti la sọ nígbà yẹn pé wọ́n máa ṣe mítìn ẹ̀ nìbàdàn láti mọ sẹ̀rí àtọ́mọ adáfá kérédolú ké síkírẹ̀sì ẹ̀ṣẹ̀ wa tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí láti kọ́ gbogbo bó ṣe ń lọ la gbé jáde ńgbà yẹn tí ó ti yé sìn <laughs> so gbàgbó báwọn àjẹ́ nàìjíríà ni ló gbé eléyìí síbẹ̀ mo sọ fún wọn lẹ́jọ́ pé tí wọ́n bá ti ṣe nǹkan tó ń ṣe bá àwọn ti bí ti ń pìpìà láti sọ di gómìnà bọ́n ṣe gbógun tó tọ́ sọ pé wọ́n máa rìn píríṣẹ̀ wọn ṣe gbogbo ẹ̀rí pé kò ṣe kíni kò ṣeé ṣe torí àwọn àjẹ́ ẹ̀ wà lẹ́yìn ẹ̀ wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe ti awọ́ ọ̀sìndé takilé lórí lọ. Hmm. ṣé àjẹ́ bí òun náà ni. nǹkan tèmi ní sọ fún mi sọ fún yẹn tí ó ti yé sìn tí ò bá wọ́ tí ó ti yé ní sìn tí ò bá tí o bá ṣe ti wọn. tí o bá nǹkan tó bá bèè lọ́wọ́ ẹ̀ tó bá ní jésù kọ́ bá nǹkan báyìí ṣe tí o bá ṣe ti wọn wọn bá afa yà ìkìlọ̀ nìyẹn tá a bí sọfún nìyẹn. ayédatiwa. bẹ́ẹ̀ ni. báwa ni ọrọ̀ ajé ń lò láyé tiẹ̀ sí nǹkan sílẹ̀. òsì changes kan tó máa wà bẹ̀ spirit gbogbo táàmù tó fẹ́ lò yìí spirit akéde olóṣù wà lórí ìjòkó àkókò akéde olóòtí pé. Hmm, tó fi lọ. spirit ẹ̀ ló ṣe kò sí nǹkan tó máa ṣe kò sí new thing tó máa ṣe tó máa yọ ju nǹkan tá akéde ti ṣe sílẹ̀. Si spirit ẹ̀ ló ṣe wà ń bẹ̀ àkókò ọ̀ tí ì pè. bàbá ṣé wàá lè succeed ààrẹ hmm? ṣé wàá di gómìnà. lọ́ọ̀kì lè padà di gómìnà tí wọ́n á dìbò yàn tábẹ̀ sí ní sáàtà rẹ̀. Eh, kò lè padà da gómìnà. kò lè succeed ààrẹ. kò lè succeed as gómìnà. tí ó ti yé sìn kò lè succeed as gómìnà. so Akérédolú spirit ẹ̀ ló ṣe wà ń bẹ̀ kò sí nǹkan tó máa ṣe táàmù tó máa lò tó máa fi tó kù yẹn kò sí mílíkù kan tó máa ṣe lóńdó state torí Akérédolú ló ṣe wà ní spirit ẹ ló ṣe wà lórí ìjòkó. ló ń darí lọ́wọ́ àbí ló wà níbẹ̀. bẹ́ẹ̀ olóṣèlú ló tó kò sí ìdò tí spirit ẹ tó bá wà mẹ́ tí ò bá ti kú mẹ́ kò sí nǹkan tó lè ṣe. wo lè lé ní. kò ṣeé fi ilé ẹ àkókò ẹ ò pé ọjọ́ ọtí ṣe kéré tọ́jọ́ èèyàn bá pé òun náà sọ pé wọ́n lé spirit kan kó o lé kó má dé wá disturb. Hmm kìí ṣàkókò tó lọ akéde orílẹ̀-èdè kò ìbá má ní ìbá pa ìbá àwọn àjẹ́ yẹn ìyá Akérédolú wà lẹ́yìn Akérédolú ìgbà tó ti pé ìyá ẹ̀ kú lọ́wọ́ fi ta Akérédolú lọ́wọ́ àwọn àjẹ́ fi tẹ̀ tí ìyá ẹ̀ bá wà láyé wọn ò lè mú Akérédolú tó ti yé sìn ìyá ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ right from the beginning so bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn so àkókò ọ̀ tí ì pè rárá rárá rárá so bí ọ̀rọ̀ ti ibẹ̀ yẹn ṣe lọ nìyẹn. bàbá láìpẹ́. owó tó rédíò owó ti àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ náà sùn yẹ ká jà á lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.